اتق الله وأد حقوق الله الواجبة والمستحبة فإن ربك يوفيك أجرك فإن ربك يوفيك أجرك أكثر مما عملت فالربح عند الله متحقق في جميع أعمالك الصالحة قال تعالى واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون اعلموا يا عباد الله أنكم في شهر من الأشهر الحرم ألا وهو شهر المحرم والمحرم شهر صوم وعبادة وطاعة وإحسان فعن أبي هريرة رضي الله عنه عن رسول الله صلى الله عليه وسلم أنه قال أفضل صيام بعد رمضان شهر الله المحرم وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل رواه مسلم نعم هو أول أشهر المسلمين والذي نفتتح به عامنا الجديد ونختمه بشهر ذي الحجة فمفتاح عام المسلمين شهر صوم وطاعة وآخر عام المسلمين شهر الصوم والحج والطاعات أبشر يا عبد الله أيها المسلمون إن في إعلان تاريخ الإسلام تعظيم شعائر الله فلنفعل ذلك بطريقة شرعية متجنبين في ذلك طرق أهل البدع من التهنئة وربما الاحتفال والبعض بالغ في ذلك وقلد الكفار وتشبه بهم والعياذ بالله واعلموا يا عباد الله أن أفضل أيام شهر المحرم هو اليوم العاشر منه ولهذا اليوم تاريخ سابق له شأن عظيم هذا اليوم يرتبط بدعوة موسى ابن عمران ويشير إلى الحب والوئام بين نبينا محمد صلى الله عليه وسلم وبين نبينا موسى عليه الصلاة والسلام وسائر الأنبياء عليهم الصلاة والسلام عباد الله إن يوم عاشوراء له ارتباط بنجاة موسى وقومه كما له ارتباط بهلاك طاغوت من كبار الطواغيت في هذه الدنيا وهو فرعون اللعين فعن ابن عباس رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم لما قدم المدينة وجد اليهود يصومون وجدهم يصومون يوم عاشوراء فقالوا هذا يوم عظيم وهو يوم نجى الله فيه موسى وأغرق آل فرعون فصام موسى شكرا لله ونحن نصومه تعظيما له فقال النبي صلى الله عليه وسلم أنا أولى بموسى منهم فصامه وأمر بصيامه متفق عليه بارك الله لي ولكم في القرآن العظيم واجعلني وإياكم من أتباع نبينا محمد صلى الله عليه وسلم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وآله وأصحابه أجمعين وبعد أن يرسل الله وبا لكم يا سيلوبني أتدقى فالله وبا ọba tó tún kẹwàá kù àrẹ̀sẹ̀ àṣọláàt àti àṣàlám fún òjìṣẹ́ ọlọ́run ẹrúṣẹ́ ọlọ́run anábíwá Muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ ọlọ́run àti ọlá rẹ̀ àti orí àjẹ́ǹjẹ́ tán rẹ̀ tí wọ́n ń pè ní albaraka kó bá àtàwọn ará àti gbogbo ìlànà wọn ila dín mùsùlùmí òdodo bẹ̀rù ọlọ́run mùsùlùmí òdodo lọ́kùnrin mùsùlùmí òdodo lóbìnrin ẹ bẹ̀rù ọlọ́run ọba ẹ jẹ́ ká máa ṣe ẹ̀tọ́ ọlọ́run ọba fún gbogbo wa méjì right tó jẹ́ sí pé tọ́wọ́ ọba ṣe ó jìyà right ọlọ́run kejì òun náà ni pé tọ́wọ́ ọba ṣe ó gòkè ẹ̀rí ni ẹ jẹ́ ká máa gbìyànjú sí right ọlọ́run tó jọra yàn ká tún wá máa tiraka ká máa gbìyànjú láti máa ṣe àwọn right ọlọ́run ọba tí kì í sọ̀rọ̀ yàn ṣùgbọ́n tá a bá ṣe ọba tá a ṣe fún yìí kì í sọba jẹnirun o ló fi jẹ́ sí pé tọ́wọ́ ọba bọ́lọ́run ọba tó o ò lè ṣòfò ń o sì lè sọ̀tún bẹ̀ bẹ́ẹ̀ ni ẹ̀bá bọ́lọ́wọ́ bá sòwò ọ̀ràn yẹn ni yóò jèrè kì í ṣe pé bọ́yá yóò jèrè gbogbo bísíǹsì tó ń ṣe láyé òtò bẹ́ẹ̀ kọ́ fọwọ́ sọ̀yà kó jèrè ń bẹ̀ ọ́ ṣẹ̀ṣẹ̀ máa bẹ lọ́nà nìkú ọlọ́run tó ọ̀dọ̀wọ́ rẹ o mo ti tètè mi báyìí ṣùgbọ́n òun lè bọ́lọ́wọ́ bá sòwò kó tún máa tẹ̀bá wá sọ́dọ̀ ọlọ́wọ́n ọba yìí tọ́ba tí ó sábò sí ní tó wá fà ẹ gba gbogbo ẹ̀sán yín pé ní àti tó ṣe ní kọ̀rọ̀ àti tó tí ẹ ti gbàgbé ọmọ pa àmọ́ ṣe dáadáa sẹ́lòmíì táà ní rántí mọ́ tó bá tẹ̀sí pípa àrántí mọ́ òun náà níṣó rẹ̀ fún arán níbi mi ò tẹ̀sẹ̀ kọ́mọ̀ pé èmi lòún ṣe dáadáa yẹn ọlọ́wọ́n ọba wá yìí bí wọ́n ọba rántí mọ́ yóò tàn rán ilé gbígbé ìwọ ló ṣe báyìí ìwọ ló ṣe báyìí kì í wá ṣe déédéé ní tó ṣe ló gbà tó wá fà wọ́n fún ọ ju tó ṣe lọ ọlọ́run ọba kò sí alẹ́ ǹjẹ́ ọmọ sí ní kò sí alẹ́ ǹjẹ́ ọmọ sí tiẹ̀. ẹ̀yin ẹrú sin ọlọ́run ọba ẹ ká lọ mọ̀ wípé gbogbo wa bá ṣe wà yìí lákòókò tá a wà yìí à ń bẹ nínú oṣù kan nínú àwọn oṣù ọ̀wọ̀ nínú sẹ̀ríà oṣù méjìlá lá nínú sẹ̀ríà nínú ìsìláàmù gẹ́gẹ́ báwọn ti tìyín náà ṣe ní oṣù méjìlá tí wọ́n ti gbogbo wa gbà tó pọ́pùlà lọ́dọ̀ wa ni àwọn musulumi a ní oṣù méjìlá nínú sẹ́ríà ẹlọ́mọ pé nínú oṣù méjìlá yìí ọba ṣẹ̀ka mẹ́rin kan mẹ́ ó pè wọ́n ní oṣù ọ̀wọ̀ gbogbo oṣù náà lọ́wọ́ ó pè wọ́n ní oṣù ọ̀wọ̀ máa wò pé oṣù ọ̀wọ̀ mẹ́rẹ̀ẹ̀rin yìí Ramadan wà ń bẹ̀ bẹ́ẹ̀ ni kò sí mẹ́ ọ̀tọ̀ lónìí ní Ramadan ọ̀tọ̀ lónìí ní àdóso Ramadan oṣù mẹ́rin kan wa mẹ́rẹ̀ẹ̀rin yìí ọ jẹ́ oṣù special nínú ẹ̀sìn Islam ẹ̀wọ́n lọ ma pé nínú kan mẹ́rẹ̀ẹ̀rin yìí látẹnubọ̀ yìí lábẹ̀rẹ̀ yìí tá a mọ̀ sí Shahrul Muharram òun náà ni oṣù kìíní nínú ẹ̀sìn Islam tí wọ́n bí ọ pé kí kìíní nínú ẹ̀sìn Islam sọ wípé Muharram oṣù tá à ń pè Muharram tó bá sọ̀rọ̀ ó pè fún ẹ máa rántí haram máa rántí gbogbo ayé lọ́mọ haram haram haram fi kó fi kún wájú ẹ̀ ó rí pé ó rí pé bóòsì ẹ̀gbẹ̀ dáadáa tó muharram o náà lóṣù àkọ́kọ́ àwa mùsùlùmí ẹlọ́mọ tí ó sùn yẹn nínú oṣù ọ̀wọ̀ lọ́wọ́ ọ̀tọ̀láyé káàkiri máa ṣàlàyé bóò ló ṣe lọ́wọ́ báwo ló ṣe ní iyì ọ̀tọ̀láyé rẹ̀ ṣùgbọ́n sálà ọmọ kú sí tọ́wọ́ yìí oṣù ọ̀wọ̀ ni o ta ló fún lọ́wọ́ ọlọ́wọ́ bá tọ́ dáa ni tọ́lọ́wọ́ bá bá sì fún nǹkan lọ́wọ́ kò sí tó lè bàjẹ́ bí wọ́n bá gbọ̀wọ́ ọbẹ̀ wọ́n ló ní lọ́wọ́ ń jẹ́ bá fún lọ́wọ́ tọ́ bá fún lọ́wọ́ ìwọ lọ́wọ́ tọ́ bá ṣe dáadáa nínú oṣù náà tó fún lọ́wọ́ rẹ̀ ìwọ lọ́dẹ ní ọwọ́ lọ́dẹ ní ọwọ́ ní gbogbo àyíkọ́bá ni o mọ́ ń gbà àwẹ̀ ń bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọ́n fúra rárá ọkàn wọlé náà ni ó sì lọ ó sì ń jó lọ máa lọ́wọ́ a sí nínú oṣù ta ló jẹ́ àmà bẹ́ẹ̀ ẹni tó lọ́n fi jẹ́rán ni o o ọ̀nà Muhammad sallallahu alayhi wa sallam Abu Hurairah gba hadith wa ó ní anábì sọ wípé tó ààwẹ̀ tó dára jù lẹ́yìn oṣù Ramadan táà máa ń gbà òun náà ni ṣahrullahi al-muharram òun náà ni ká máa gbà ààwẹ̀ nínú oṣù táà wà nínú ẹ̀ ìtàpè ní muharram àìwá gbà tán o tọmọ́tún sọ́dá àwọn aláàwẹ̀ arúgbó wọ́n mú ń bẹ̀rẹ̀ wọ́n gbà dópin èyí àìgbà tán o rẹ́ ni wọ́n gbé ohun ti gbọ́ sámà ní white mosque wọ́n ló sáwẹ̀ láwà ọbákà rẹ̀ mọ́lẹ̀ ló bá ń gbà lọ kárin kéèsì tó fi ti parí oṣù tọ́ ọba tó gba oṣù yìí pé òtún jẹun bíbíà ẹ̀sìn Islam ẹ̀sìn mani o ẹ̀sìn alayé ní ẹ̀sìn òfin rẹ̀ gbogbo ẹni tí ọba fẹ́ rúfin àti kó béèrè pé kí lòfin wí ọgbà àwẹ̀ Muharram ọ̀gbọ́dọ̀ gbà tán ànábì alayhi salatu wa salam wọ́n ní àwẹ̀ tó dáa jù lẹ́yìn àwẹ̀ Ramadan òun náà ní ká máa gbàwẹ̀ nínú oṣù Muharram tí a wà nínú ẹ̀ bẹ́ẹ̀ ni ọlọ́wà sórí fáwọn mùsùlùmí ó yẹ kọ́ máa mùsùlùmí ó máa ronú kálíbà máa ma yí tá a wà nínú ẹ̀ tí èèyàn ọba ronú lọ́pọ̀lọpọ̀ ọgbà kò ní lè dùgbẹ́ fọlọ́wọ́n ọba wọn orí tọ́lọ́ wọn bá ti fún wa látara Islam ó ń lọ̀gá gbogbo orí ayé wa yẹn ni pé pé mo ti ẹ̀jẹ̀ nìkan tí ń ṣe Islam tó jẹ́ sí pé bí máa ti ṣe àlìkìyàmà ọ̀nbẹ̀ńbẹ̀ bí máa ti ṣètò ayé mi ọ̀nbẹ̀ńbẹ̀ tí ó fi dára òṣòrí rẹ̀ onídìíkọ́ máa wọ̀ tún òsì ẹwà máa wo orí tọ́lọ́wọ́ bá ṣe fún wa nínú orí tọ́lọ́wọ́ bá ṣe fún wa láàrin yìí káàfin máa mọ̀ pé oríire láti nì tí ọ̀dẹ̀ sí nínú àwọn oṣù tí ń bẹ nì tí gbogbo ayé ń lò ní òun náà ni kí oṣù àkọ́kọ́ àwa mùsùlùmí òun náà ni muharram táwa náà oṣù parí ọdún àwa mùsùlùmí òun náà ni zulhijja tá a lò náà tàbá wa gbé méjèèjì wò á bá iṣẹ́ ńlá nú ẹ̀ wọ́n ní ká ẹ bẹ̀rẹ̀ ọdún yín ọdún tuntun ẹ rẹ̀ pẹ̀lú oṣù àkọ́kọ́ tó sí pé dáadáa níbẹ̀ bákan náà ẹ parí ọdún yín pẹ̀lú oṣù zulhijja wọ́n náà máa ń tẹ́kùn zulhijja kò yẹ kí máa wọ́n náà máa pín láti sáájì bẹ̀rẹ̀ láti ń ọjọ́ mẹ́sàn-án tó bọ́dún láti ń pẹ́ràn a ń parí a ń bẹ̀rẹ̀ ìgbésí ayé ọdún wa nínú ẹ̀sìn Islam pẹ̀lú ìjọsìn pọ̀lọ́wọ́n ọba ọdá wa lójú pé tí bá ń bẹ láàrin ìjọsìn méjì ẹni pé ìjọsìn láti bẹ̀rẹ̀ ìjọsìn láti parí ẹ̀ tí bá ń bẹ láàrin méjèèjì nì àwọn agbára ìbẹ̀rẹ̀ àti àti ti parí nì wọ́n lọ kó adáadáa bá fi jẹ́ sí pé àwọn ẹlẹ́kọ̀ọ́ táwọn bá ṣe àdúrà wípé yọ gbà òun náà ni wípé àwọn bẹ̀rẹ̀ àdúrà wọn táwọn bá yẹn lọ́nà tán àwọn ó ṣe àṣọ láti fún ànílẹ́sì sallallahu alaihi wasallam táwọn bá tó wá ṣàdúrà tán lẹ́yìn àṣọ láti tán àwọn ó tó wá ṣe àṣọ láti fún ànílẹ́sì sallallahu alaihi wasallam wọn ọkà wọn balẹ̀ wípé à ah, ah, nígbà ọlọ́run bá gbà sàlátù sọlọ́ sọ pé man salla alaihi sallallahu alaihi wasallam táyà bí sọlọ́ ni wípé tọ́lọ́n bá bá gba àsàlátù tí mo kọ́kọ́ ṣe tó sì tún gba ti èyí tí mo ṣe káyìn kò ní fi ti ń bẹ lágbede méjì àsàlátù méjèèjì kò ní fi ilẹ̀kọ̀ rọ́bìṣẹ̀ ẹ bẹ́ẹ̀ lẹ́yìn lọ́rọ́ wá fẹ́ jẹ́ abẹ̀rẹ̀ ọdún wa pẹ̀lú oṣù táwọn ń bẹ́ẹ̀ a tún parí ọdún wa pẹ̀lú oṣù lẹ́sí pé ààwẹ̀ àti àwọn ìjọsìn ńláńlá lọ́wọ́ àmì ẹ̀yin mùsùlùmí ẹlọ́wọ́ màá pé níbi ká máa kéde ọdún tuntun ká máa kéde ọdún tuntun àwa mùsùlùmí ká máa kéde oṣù islam ká máa burúkásì ẹ̀ káàkiri ẹlọ́mọ̀ pé ara gbígbé títóbi fún ṣẹ̀ríà islam lọ́wọ́ ara ká máa bọ̀wọ̀ fẹ́sìn islam ara ìgbélárugẹ islam lọ́wọ́ ká máa kéde pé à oṣù muharram láwa yóò oṣù sọ́fàrù láwa yóò à òní ni muharram bẹ̀rẹ̀ àná ni zulhijja parí nù tá a fi máa ń gbé títóbi fún ṣẹ̀ríà islam lọ́wọ́ ní nǹkan tá a fi ń gbé ìsìláàmù lárugẹ lọ́wà torí wípé èyí tọ́ ọmọ yìí tọ́ ọmọ sí january december yìí àwọn kan lọ́mọ̀ gbé lárugẹ tó fi dàbò ti dànù èwo ló yẹ kí wọn náà wọn náà contribute ká gbé oṣù ìsìláàmù ká gbé ọdún ìsìláàmù ká gbé lárugẹ bí ọba rí bẹ́ẹ̀ lójú tiwa yìí generation ti ń bọ̀ lẹ́yìn kò fi tó fi dá ọ lójú pé ó lè borí ti oṣù tí ó gbajúgbajà yìí ó lè borí ẹ̀ padà tá a bá ti sọ tá o ẹ̀ wá lọ́ọ́ mọ̀ pé bá a ti wá wì yìí má sì gbọ́ kìí ṣe pé káwa ma wá lo ìlànà tó tako sẹ̀rí fi gbé ní àrùgẹ ẹ lọ ma pé nínú àwọn ọ̀nà tá a lè gbà gbé oṣù yìí lárugẹ ọdún Islam lárugẹ òun náà ni pé ká máa wí ká máa pè é ká máa já wọn ọmọ ọwọ́ mà ẹ̀ èwo nínú wa ló kọ́ mẹ́jọ lánàá tó sọ pé àwo ọmọ mi ànámà ọjọ́ kìíní èwo ló ṣe bẹ́ẹ̀ nù wa èwo ló ṣe bẹ́ẹ̀ ní ilé iṣẹ́ rẹ̀ èwo ló ṣe bẹ́ẹ̀ ní ṣọ́ọ̀bù ẹ̀ èwo ló ṣe bẹ́ẹ̀ ní mọ́sálásí ẹ̀ nínú wa ilé ìmọ̀mọ́ ọba ṣe ìwọ ò ṣe kéde pé ẹ̀yin jama o òní ni ọjọ́ kìíní oṣù muharram bá jọ́ kejì náà salamu alaikum mo fẹ́ kéde déètì òní fún yín ni o òní ni ọjọ́ kejì muharram bá sì kẹta náà salamu alaikum afẹ́ kéde déètì fún yín ni o òní ni ọjọ́ kẹta muharram bí o ti ń wí ní àgbàlagbà ń gbọ́ ọmọdé ń gbọ́ nínú àwọn ọmọ kéékèèké ní ẹ̀mẹ́ tó di nǹkan lọ́la nù wọn tó bá di nǹkan lọ́la tí àwọn nǹkan yìí ti wọ̀ lára ah, bóyá ni ó implement ẹ̀ sínú ètò ayé Nàìjíríà padà ara gbélárugẹ nù mọ́fojú kéré nǹkan tó bá ti fọ́lọ̀ nínú ẹ̀sìn Islam ẹlòmíọ́mọ́ ògbé à ah, èmi nìkan àbánabi ah, Ibrahim ti wà lónìí nìkan náà jọ́kẹ́ ní àná ni bánabi wa Muhammad sallallahu alaihi wa sallam báwọn náà ti wà láwọn nìkan jọ́kẹ́ ní àná nù ni nígbà tí wọ́n ní gbọ̀kànlé pé yọ̀dà ọdá àbí ọ̀dá ọdá fún Ibrahim alayhi salatu wassalam fún ànábì Muhammad sallallahu alayhi wa sallam a bá láwọn nìkan ní kí ni ẹ̀ àà tani ọgbọ̀ tí ó dọ̀dọ̀ ti wáyé ìyẹn bá ní àwọn ọ̀nà tá a lè gbàgbé lárugẹ òun náà ní ká ti rú tó ń bẹ ní wáyé tó bá ti wẹ̀yìn lẹ́yìn bọ́ bá tán mọ́ wẹ̀yìn gbà mọ́ lọ́wọ́ o mọ́ Uh, bọ́ọ̀dù kan lẹ́yìn ní makabot kékeré kan bẹ lẹ́yìn bẹ̀yìn ọmọ ìyá wa olóríire sáàmà sí abdulmajid ibn yakub òní máa ń kọjá ètì yẹn bó ṣe kọ́ látẹ̀sìn tó fi di òní nù mi ò àríjọ́ kan tí ò rí kọ́ ìwọ náà ṣàkíyèsí bàbá wa kíjú máa ń bí báyìí ọmọ àrí pé déètì yẹn náà ni ó lè wọ́n kọ́ muharram ọjọ́ kìíní láti bí ọdún mẹ́ta àbí mẹ́rin láti bẹ̀rẹ̀ rẹ̀ báyìí ẹ̀yin náà ṣe sí màsálásí yín tẹ̀wá wẹ́ nìkan tí ó jẹ́ pé ọlọ́run pé ó kó stéèpù kó sí dáadáa kọ́ máa kọ́ kínní ó dájú pé ìwọ náà ń contribute ẹ̀yìn kankan náà láti sèyìn bàbá wa ní ká gbé oṣù Islam àbọ̀dún àwa mùsùlùmí lárugẹ kìí ṣe pé ká máa fi bíbí àṣẹ o ọlọ́mọ pé inú àwọn ìlànà táwọn èèyàn fi ń gbé oṣù Muharram tí wọ́n rò bá àwọn fẹ́ fi gbé lárugẹ tó jẹ́ sí ọ̀nà tí ò dára ní òun náà ní àwọn ọ̀nà ó jẹ́ títí àwọn èèyàn ń gbogbo social media ní ìsìn happy muharram happy new year ta lọ́ba yín ṣe lọ́n ń bolẹ̀ ti rí léwu ànábì ò sí happy new year sallallahu alaihi wasallam torí pé ó tí wọ́n fi mú déètì yẹn wá kìí wa tá máa fi ṣe ayẹyẹ kìí ṣe o wọ́n mú wá kálíbà máa ma déètì kálíbà máa ma òǹkà kálíbà máa ma àkókò tá a fẹ́ ṣe nǹkan ni wọ́n fi mú déètì yẹn wá a ṣe happy muharram happy new year happy hijra happy hijra kì í ti ṣẹ̀rí ànábì o sallallahu alayhi wa sallam happy new year kì í ṣẹ̀rí òjijì ọlọ́run ọba o sallallahu alayhi wa sallam àní máa ṣe àyẹn kiri káwá ní pé ọwọ́ afẹ́ ṣe nǹkan míì tí kò ní máa jọ on the first of muharram nìkan ló ń sí kọjá sí pé ìwọ sí program kan lọ́dọ̀ ara rẹ ọwọ́ náà máa ṣe ààrẹ káàkiri gbogbo ojoojúmọ́ láti jẹ́ káwọn èèyàn máa máa date tá a wà nínú oṣù Islam òkú ah, sẹ́ bó ṣe sẹ́ǹd lánàá tí í sọjọ́ kìíní ó tún sẹ́ǹd lónìí tí í sọjọ́ kejì ó tún sẹ́ǹd lọ́la tí í sọjọ́ kẹta ọwọ́ ń ṣe báwọn títí tí ọdún fi yípo ara wọn ọwọ́ ń ṣe àrẹ káàkiri táwọn yóò fi máa mọ déètì ọkàrẹ̀ mẹ́rin iṣẹ́ dáadáa ló ṣe ọ̀dọ̀ ilé fún wa ìlú lánàá ti dábàá fẹ́ sí ẹni tó lọ fún lókun àtagbára ń bẹ́ nù wa tá a bá jí kiri sílẹ̀ nì kánú oníṣẹ́ lọ́wọ́ ọ̀dà àdúkáwájọ́ sí pé àwọn àmọ́ ṣe ìlànà tí kò bá ṣẹ̀rí àmú nínú àwọn ọ̀nà táwọn èèyàn tó ń gbà ṣe Muharram ìjírá tuntun òun náà ni ayẹyẹ wọ́n lọ sí stadium torí tí àfáà bá dákẹ́ nígbà tí ń rí kàǹdà nínú ráì òun náà jẹ́ ń bẹ̀ padà lọ́wọ́ yàpọ̀ onímọ̀ àbákẹ́kọ̀ọ́ mímọ̀ ọ̀gbọ́dọ̀ dákẹ́ tọba ní tí ọ̀dà nínú àwọn nǹkan tí ò dára tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti gbà tí wọ́n rò para ìsìlẹ́mù ni táwọn àfáà náà tó gbé wọ̀ bí ẹ̀wù àwọn mi wọ̀ lálùkìmbà òun náà ni ká máa kójọ ní ọjọ́ kìíní Muharram kápẹ́ afẹ́ afẹ́ sọdún ọdún hijira tuntun àti hijira àwọn lọ stadium tàbí bìkan gbàgede àwọn náà tún á ṣe math park àwọn ọmọ skul àwọn ọmọ ilé kéwù àwọn ọmọ ṣe bí àwọn ẹlẹ́sìn mìíràn bí wọ́n ti ṣe eléyìí ti ṣe lànà nàbíwá Muhammad sallallahu alaihi wasallam tẹ́ ẹ bá dákẹ́ yóò borí ọdún léyà yóò borí ọdún léyà yóò borí ẹ̀mọ́yìn lọ́wọ́ tẹ́ ẹ bá sọ̀rọ̀ torí pé bídíà ṣètọ́nù jókòó síbẹ̀ ni o yọ́wọ́ a máa fẹ́nẹ́mà yọ́wọ́ máa fẹ́nẹ́mà yọ́wọ́ a máa wù yín yọ́wọ́ máa tẹ́yìn lọ́rùn pé eléyìí gan dáa ju yídì lọ àárí tó bá yá táwọn èèyàn sọ padà ibi à o ju ọdún kí ni lọ ju ọdún òtún àbọ̀dún ilé yẹn lọ ẹ lọ́mọ pé bídíà ń tètè máa ń spread ṣètọ́nù jókòó tì yọ́wọ́ a máa kìí sára islam àwọn ọ̀nà tá a lè lò díẹ̀ lásọ fún ìwọ náà ronú mi tó lè fi gbé ọdún islam lárugẹ kó mú wá kó kú káwọn afá ọyẹ wò tí kìí ṣe bídíà tí ọba ti jẹ bídíà bísímìlà máa ń sọ lójú ọ̀nà ń nínú àwọn ìlànà táwọn èèyàn nílò tí ò dára òun náà ni a tún rí nínú àwọn èèyàn tó jẹ́ sí pé táwọn bẹ́ẹ̀ ṣe hijira ìgbà míì wọ́n tiẹ̀ wá sí wọ́n yẹn báńgà àwọn náà máa ń yẹ kíní sójú sky tí gbogbo àwọn máa tí a wà á rò pé kí ni ilé àti January 4th wọ́n ń ṣàìsùn wọ́n ń hijira lálẹ́ ẹ̀jẹ̀ ta mọ́júmọ́ àná ọlọ́mọye masalasi ọlọ́mọye àwọn jama tó sí pé wọ́n àdúrà hijira mo ọlọ́mọye ìjọ hijira báyìí wọ́n lọ sí prayer wọn ni wọ́n lọ kójọ ń bẹ̀ pé à ń kí ọdún fún wa kò sí ti ń jẹ́ tó jẹ́ sí pé yóò kó bá wa níwájú ọlọ́wọ́n ọba kájìnà sí díẹ̀ nínú ẹ̀ náà ni kọ́lọ́wọ́n ọba kọ́lá wà kò ní bídíà ẹ̀yin mùsùlùmí ẹ̀yin rúṣin ọlọ́wọ́n ọba ẹ̀rọ mọ̀ pé àwọn ọjọ́ oṣù muharram táwọn wí tó jẹ́ mẹ́wẹ̀ẹ́wá tó jẹ́ ọgbọ̀n ọjọ́ àbí mọ́kàndínlọ́gbọ̀n yìí ta ní ọjọ́ tí oṣù tó jẹ́ tọ́lọ́wọ́ ni ẹlọ́wọ́ mọ̀ pé wọ́n tún jura wọn lọ nínú àwọn ọjọ́ tá a wí nì tọ́wà ní oṣù muharram ó tún lọ bá ọjọ́ láàrin oṣù muharram nínú tẹ̀ríà kí lọ bá ọjọ́ bẹ́ẹ̀ òun náà ni yawma ashura òun náà ọjọ́ kẹwàá oṣù muharram mo lérò pé yọ́ fẹ́ sí dídí ọjọ́ jimá tí mo mo sọ wà lọ́wọ́ jimá ní ọjọ́ kẹsàn-án sátọ̀dé yọ́ máa jẹ́ ọjọ́ kẹwàá bọ́lọ̀ ń gbogbo ẹ̀ lọ́dá gbogbo ẹ̀ lọ níbùkún ṣùgbọ́n ọjọ́ kẹwàá òun lọ́dá jù níbẹ̀ kí lọ́fà tó fi rí bá nù òun náà ọjọ́ nínú gbèsè ayé ní gbèsè ayé àwa mùsùlùmí àti gbèsè ayé àwọn tó síwájú àwa mùsùlùmí bóò lórí òun náà ni ọjọ́ náà tọ́jọ́ sí pé ànábì wa Musa alayhi salatu wa salam tó ṣẹ́gun ọ̀tá rẹ̀ ọjọ́ kẹwàá oṣù Muharram òun náà ni ànábì Musa alayhi salam ló ṣẹ́gun ọ̀tá ọjọ́ náà náà ni Fir'aun ló pòórá ló parẹ́ ọjọ́ Muharram ọjọ́ kẹwàá muharram onan nígbàtí ànábì wa sallallahu alayhi wa tí wọ́n madina wọ́n bá àwọn ọmọ musa wọ́n bá wọn tí wọ́n ń ọjọ́ kẹwàá muharram ànábì bí wọ́n léèrè pé yàkó ẹ̀yìn èèyàn kí lọ́wọ́ àti ń ọjọ́ gbogbo ẹ̀yin èèyàn tẹ́ ẹ̀ máa sọ pé ànábì máa gbogbo nǹkan ẹ̀pánu yín mọ́ o ẹ má sọ sọkúsọ nípa ànábì ànábì ọmọ gbogbo nǹkan ntọ́lọ́ ń bá fi mọ̀ lọ́mọ̀ ànábì ọmọ ilé ọ̀dọ̀ àwọn tí ń ṣe ló ti di lébèrè kí lọ́ba tẹ́ fi ń gbà wẹ̀ ọjọ́ kẹwàá ẹ̀yin ẹlẹ́sìn jù àwọn àníwá ànábì gbọ́ o ntọ́fà ni wípé ọjọ́ náà ni ọlọ́run ọba la ànábì wa Musa alayhi salatu wa salam nígbà tọ́lọ́run wa là tán ọwá ló wọn máa gbààwẹ̀ ọjọ́ náà láti fi máa dúpẹ́ ìṣẹ́gun láti fi máa dúpẹ́ ìṣẹ́gun àwọn náà táwọn jọmọ lẹ́yìn rẹ̀ àwọn náà ní láti wá fi ànábì wa nìkan lẹ̀ kọ́ máa gbààwẹ̀ ìdúpẹ́ ìṣẹ́gun káwọn náà má ṣe bí rẹ̀ àwọn ọmọ lẹ́yìn náà fi ń gbààwẹ̀ ọjọ́ kẹwàá zulhijja ọjọ́ kẹwàá muharram àwọn náà fi ń gbà máa wá sọ báyìí ànábì alayhi salatu wa salam ẹgẹ́ bí ti ànábì tẹ́ mọ̀ òun náà ní wípé ànábì ọ̀bá ànábì kankan tó ti wájú ẹ̀ sọ̀tà ànábì sọ́pọ̀tì gbogbo àwọn ànábì tó síwájú ẹni ànábì tó bá kí wọn ànábì wa sọ sallallahu alaihi wa sallam ẹ̀yìn ní tó bí àwọ̀ ẹ̀yìn náà ni ẹ̀yìn lè ń gbá àwẹ̀ yìí torí pé ẹjọ́ ọmọ lẹ́yìn ànábì Musa àà ana awla bi Musa minkum èmi tẹ́ ń rí gangan ni alásùnmọ́ Musa gbẹ̀yìn rà èmi ni musulman Musa gbẹ̀yìn tó bá jẹ́ sí pé nítorí pé ànábì Musa gbà lẹ́yìn fi ń gbà èmi lọ́yẹ̀ sí kọ́kọ́ máa gbà ànábì wa kí sí gbogbo àwọn sàhábà wa àwọn jọna jọ́nà pé ọyá o ọdọ ọ̀ranyàn ẹ gbọ́dọ̀ mọ́mọ́ gba àwẹ̀ ọjọ́ kẹwàá oṣù muharram wọ́n bá bẹ̀rẹ̀ sí gbà máa wọ́n gba yìí lọ nígbà náà ramadan ò tíì dé sábà bí ọ léèrè àwẹ̀ ọ̀ranyàn owó làwọn kọ́kọ́ gbà dáhùn náà ní bá wá mú ramadan wá wá kéde fáwọn sàhábà padà pé ẹ̀yin ẹgbọ́ ààrẹ tí wá ti dé o tí ṣe oṣù Ramadan ọ̀nà yẹn ló ń ẹ wà rí àṣúrà tẹ̀ nígbà lọ́nà yẹn tẹ́lẹ̀ ń ọlọ́run ti ní kọ́mọ́jọ́ ọ̀nà yẹn mọ́ ẹ ń bá fẹ́ kọ́gbà ẹni tí ọba sì fẹ́ kò fi lẹ̀ Ànábì wa sọ bá ń fún ọ sallallahu alaihi wasallam ọmọ yá mi mọ́jú bá wọn náà gbà àwẹ̀ ọjọ́ náà bọ́ọ̀ bá tẹ̀lé gbà àwẹ̀ tọ́pọ̀ nínú oṣù Muharram tó o bá gbà ó fi tẹ̀lé Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam o tún wá ń sọ wípé ọ bá nàbí mò ń sá sọ̀tà o tún sọ rẹ̀ náà bọ́ọ̀ sọ́jà di ọ̀hàn torí pé ọmọ tó mú àwẹ̀ yẹn wá gan láti pìlẹ̀ o tún wá ń sọ wípé bẹ́ẹ̀ nìkan bá ń sọ fún wa pé ẹ̀yin mùsùlùmí ẹ̀ máa kìtìsáàsì àwọn ẹlẹ́sìn mìíràn o tún sọ fún wa pé panu yín mọ́ tí ń bá tiẹ̀ máa fàlẹ́bù kankan kan ni kò yẹ kí n gbà àwẹ̀ àṣúrà àwẹ̀ Mùsá tí ń gbà náà lájọ́ ń gbà yìí ó sì dá lójú pé ẹ̀yin sá náà gbà torí pé ẹyin ká ló close to Musa jù àlè ìṣọ̀rọ̀ àti wàṣà kí ló wá sẹ́yìn ẹlẹ́sìn ẹlẹ́sìn ọ̀tún tó jẹ́ sí pé ẹ̀yin ọ̀wá gbà àwẹ̀ àṣúra ẹ̀ tí ẹ̀ má bẹ́ẹ̀ sí mo ga torí pé kò yé yín ẹ̀ mọ ní tẹ́ ń pè ní Muharram àbí ẹlẹ́sìn kejì máa ń jẹ́ pè ní Muharram nìkan mọ́ báwo ni ó ti wá mọ̀nà síbi ọjọ́ kẹwàá ẹni tí ọmọ súnà ànábì wá gbé súnà gbogbo àwọn ànábì tó síwájú oko mi súnà ànábì Ibrahim ọ̀nbẹ lọ́dọ̀ wa súnà ànábì Isa ọ̀nbẹ lọ́dọ̀ àwa mùsùlùmí súnà ànábì wa Musa ìkan lórí ẹ̀yà ajẹ́ ká máa dúpẹ́ fọ́lọ́wọ́n balẹ̀ lórí tó fún wa ọ̀pẹ́ ńlá gidi lọ́yẹ ká máa sí òfò ní fún ọ tó bá fi ìsìláàmù lẹ̀ wọ́lá lọ́lọ́wọ́n bá sọ pé wà mẹ́yìn yàbẹ̀tẹ́rì rẹ́yọ̀rọ̀ ìsìláàmù dínà fàlàyìn yóò kọ̀ bàlà ní wàhúwà ìlàáfẹ́rọ̀ ìmọ̀ àṣírí òfò ní kéèyàn ó fi gbogbo dáadáa tọ́pọ̀ yìí kọ́ wá jáde kó mẹ́ kọ́ wá ní àà ìtàlò òun lọ ọlọ́mọdáwọ̀ jáde síta mọ́ láíláí gbogbo àwọn tó wà níta ọlọ́mbà wa dá wọn padà gbogbo àwọn tó wà níta ọlọ́mbà wa fún wọn mọ́nà àwọn tó lọ́wọ́ fífẹ́sẹ́ wá rìnlẹ̀ yìí ọlọ́mọlé ajáde kó nu ojú ọ̀nà kọ́ wá sí wálẹ̀ tó sin lọ́n dáadáa bó tó àti bó ti yẹ kó sí wálẹ̀ tó tẹ̀lé ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam oṣù tá ní èyí tí a bá ń